إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء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 من تركه من جبار قصمه الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجير ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أدوك الله أتركك في دفاع محمد صلاة وكتير جعلني وجعل جرس أتوجه تواجر الإسلام كل gẹ́gẹ́ tí a ń bá lọ olùdókòlò ọlọ́ọ̀bà àdìgbà láti sọ pé má kìkìyà omi ti ọlọ́ọ̀bá yẹn àti yóò ilé ọdún àdìgbà mà sẹ́ni kankan wò lè ṣe nítorí àwọn olùdókòlò náà bá fẹ́ lọ. àwa nínú ṣẹlẹ̀ tí ọmọ ṣẹlẹ̀ sọmọ ẹ̀dẹ́ ènìyàn á tó tẹ̀léra wọn alákọ̀ọ́kọ́ ni jíjí tí ọlọ́ọ̀bọ̀ gbé ẹ̀dá dìde kálukó sì wà láàyè jíjí ọlọ́ọ̀ ẹ̀ẹ́dẹ́jì ní gbájọ ká gbàjọ sí àpòràjọ sí ọkàn ẹlẹ́ẹ̀kẹta náà ni dídúró sí ààyè yẹn ẹlẹ́ẹ̀kẹrin onídídúró pẹ́ láàyè náà ọ̀tọ̀ ni pé adébẹ̀ àdúró ọ̀tọ̀ pẹ́ náà ní kéde so ẹlẹ́ẹ̀karùn-ún náà ni níbi omi adágún àwọn so àti pé sọ́lá ẹlẹ́ẹ̀kẹfà oná ìpele ìgbàbá mọ́mítá ni àwa mọ́mìnì ìlòmíkàn tí ó fomi rẹ̀ gbẹ so èyàn kan á dúró sáàyè yẹn pẹ́rẹpẹtẹ lẹ́yìn ìgbà náà ní kálukú ní ẹlẹ́ẹ̀kejì ọ̀wà tẹ̀lẹ̀ oná ní ìpẹ̀tẹ́ ànágbà sọ̀rọ̀lọ́ àlùfọ́lá tí ó lọ sí lọ́dọ̀ ọlọ́run pé kó sì dájú láàrin ẹ̀dá tí wọ́n lè lọ sí àjẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ oná ní pé ọlọ́ọ̀bà àlejọ́lá yọ wà sí yóò dé láti wá ṣe ìdájọ́ ní ìbámu sí títóbi rẹ̀ bóò ni ó ṣe rí onìkan lọ́mọ. ẹlẹ́ẹ̀kẹsàn-án oná ní pé múmi ní àti káfíìn yóò rí ọlọ́run ṣùgbọ́n múmi yóò rí nílùú ìbànújẹ́ ṣe á tó ń ta ṣùgbọ́n múmi yóò rí ní yóò rí dùnà. kèsèrí yóò rí nílùú ìbànújẹ́ yóò sọ pé tó ń ta ṣùgbọ́n múmi yóò rí ní ìrí ìdùnà. ẹlẹ́ẹ̀kẹwàá oní ni ọ̀rọ̀ tọ́lọ̀ ọba àlejò láti ọ̀sán jọ ìlà ìyámọ̀ gbogbo aná làágbọ́ mọ́mí ni ọgbọ́ nígbà ọdùnnú káàkiri ọgbọ́ nígbà nígbà ìbànújẹ́ ẹlẹ́ẹ̀kọ̀kànlá oná nígbà lùkọ́ wà bọ́ sí wájú yọ ọgbọ́ sọ́dọ̀ ọlọ́ọ̀ láti tètè rọṣẹ́ lọ́kọ̀ọ̀kan láì ní fẹ̀yìntàn lè bá tẹ̀lé àpọ̀tó ẹlẹ́ẹ̀kejìlá oná ni kákàdá iṣẹ́ tí wọ́n fi lé kálukú lọ́wọ́ ipe iṣẹ́ tó ṣe láyé rẹ̀ o ọ̀dà ni kọ̀dà ni kálukú ọgbà tiẹ̀ mọ́mìnì ọkọ̀ wọ̀ tún gbà ẹ̀dẹ́ ìṣe mọ́mìnì ọkọ̀ owó sì gbà lẹ́yìn ìgbà tí wọ́n ti ti ọwọ́ ọ̀bọnú tó yọ lẹ́yìn. ẹlẹ́ẹ̀kẹtàlá ó náà tó kó kálukú ọwọ́ akátírà rẹ̀ lọ́kọ̀ kálukú ọkọ̀ kan wà lákàntì ọkọ̀ síbẹ̀ ọ̀nà tá a gbà káyìdè tí wọ́n fi kọ́ ọlọ́ọ̀bà nìkan lọ́mọ̀ọ́ ọlọ́run bá lè fi ẹ̀rọ àsìkò ń jẹ káwà lórí wípé a ah, iṣẹ́ òun rè ẹlẹ́ẹ̀kẹrìnlá ọ̀dà wa ń bá lọ náà ní sáà ń pè ní àìsísà ìṣèròṣẹ́ àìsísọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ lánàá la mẹ́nu bá wípé ọlọ́run bá lè fi ọlá ó fún ilẹ̀ gbé ìṣirò tí ó ṣẹlẹ̀ pẹ̀lú pé yóò ṣe ìṣirò òun mọ tó wà nínú wa yóò ṣe ìṣirò fún wa pẹ̀lú ẹ̀ àyè mi ọlọ́run fi rinlẹ̀ wípé ìṣirò tẹ́ yọ rọrùn fún múmìnì òdodo ẹ̀tí òṣè múmìnì òdodo kò ní rọrùn fún bẹ́ẹ̀ náà fi láwọn àyè nínú Qur'an ọlọ́ọ̀fà àdìsọ láti rìnlẹ̀ pé òun ọba tó ń yára ní ìṣirò tẹ́ni lẹ́yìn ìgbà náà lámẹ́nu bá pé ìgbà wo ni ìṣirò sẹ́wọ̀n ọbẹ̀ àtọ́gbé lẹ́yìn ìgbà tí abágbá tákàdá ni tí ò dúró pẹ̀lú ìtọ́ka Qur'an lẹ́yìn ìgbà náà lata yìí pé ni awon mohasabun àwọn tí won ti fi rọ̀ṣẹ́ fún kan wà ní alara aláràṣẹ ọlọ́run ọwọ́ otun naa wọ́n si gbàjẹ́ awon otun náà ni wọ́n si bá otun kan wà ní si alara aláràṣẹ ọlọ́run ọwọ́ si náà wọ́n si gba kákàdá wọn ibẹ̀ ni wọ́n si gbà lọ sínú àìsọ pé àwọn kan ní àwọn inú ọmọ mẹ́rin náà ní ọwọ́ ọ̀tún náà wọ́n fi gba kákàdá àwọn ṣùgbọ́n àwọn èèyàn yẹn wọ́n jẹ́ nítorí pé ìmọ̀ ń gba wájú lọ síbi dáadáa nígbà tó ti wá ti pè wọ́n sí nítorí ọ̀bá ń pè àti òṣìṣẹ́ rẹ̀ àwọn ọmọ kọ̀ọ̀kan bọ́ síwájú àbá àwọn ọmọ gbìyànjú àti ṣe ẹgbẹ́ lọ rú àwọn èèyàn yẹn àṣáàbùkù ní ìṣirò náà sọ́lọ́ ni àlọ́ àwọn ẹ̀ka àní tó fojú ẹ̀ nínú àyà kọ̀rọ̀ àti àdìsí ọ̀nà ìjọlọ́ ọba àdìsọ́lá òun náà ni ó ṣe agbátẹ̀wù rẹ̀ pèsè pé yọ̀ dáadáa àwọn ẹ̀ka lẹ́yìn ìgbà náà làwọn sọ̀rọ̀ nípa bóò ni ìṣirò náà ṣe jẹ́ àní ọlọ́ ọba àdìsọ́lá nìkan náà lọ́wọ́ náà bí ó ṣe ṣe torí pé ìtumọ̀ kan jẹ́ mọ́ ìdíyà omi di ọlọ́wọ́ ni ọba tó ṣe wípé ó ọ olùsẹ́yìn tó bá tó bá jẹ́ òmìnira ìkè àmọ́ tí ọ̀sẹ́ nìkan tí ó dì í lọ́wọ́ alágbára ni ọba òdodo ni ṣùgbọ́n o báyìí kò sí jẹ́ ọlọ́run bá lè pe lọ́rùn sáwùsì sí ẹni kankan ìyẹn lọ́wọ́ mú àyàtì bẹnu sọ́ọ̀tà aláìmọ̀ràn wà fàtí four hundred eighty one tó sí lánàá nígbà mi kí ọlọ́run lè kí ọlá nínú ẹ̀ lórí kí ọlọ́run lè kí ọlá kò ní kò ní sàbùkù sẹ́ni kẹta ọ̀nà ní sọ́ràtù fúsì láti àyà 46 tọ́lọ̀ bá lè kọ́lá sọ pé mọ̀nì àmìlà sọ́ọ́n lè ha ń fàdí nafsi yìí wà mọ́ ní asá àfà àlẹ́ ha wà má rọ̀bù kàbìdọ̀lá àmì lílà àbídẹ́ mọ̀nì àmìlà sọ́ọ́n lè ha ń ẹmbà ṣiṣẹ́ dáadáa fàdí nafsi yìí ó ṣe kó fi lè wúlò fún orí ara rẹ̀ ní òun yóò ṣe é kó fi wúlò fún ẹ̀mí ara ẹ̀ ẹ̀ yóò sọ bá ṣe dáadáa ọlọ́run bá ní aláṣẹ ìpérò ẹni bẹ́ẹ̀ ó ṣe é tẹ́wẹ́ pé yóò fi wúlò fún ẹ̀mí ara ẹ̀ ni wàmí ní àtàà ẹ̀ ń bá kaburú fún ha yóò ṣe jọ́ jẹ́ ìnira fún ẹ̀mí rẹ̀ làhá àti fi àǹdà ha pé dọ́rọ̀ mọ̀nì Amina sọ́ọ̀dì ha náà sì rí ìsinmi ní pé fàwọ̀ náà fi hàn lè náà sì rí ẹ̀ ti dáadáa ó sì fẹ̀mí ara ẹ̀ òun na ni ọjà àǹfààní ẹ̀ wà mọ́ni àtàhà bá sàbúrú fáàlè ìhà òun náà ni ó jèrè ìnira tí ń ọlọ́run tó sọ fún aláìní inú sọ́rọ́sì lè sọ́ra lórí pé kò ní sí àìsàn ní sí àbòsí rẹ̀ kan bí ìṣòro wọn ọlọ́run sọ́rọ́sì lè sọ́ra àyà 71 ọlọ́run ni yàwó máa nẹ́bí sí ń bí ìmọ̀ mìíràn fàmọ́ni ó ti àkìtà àbáhú bí ẹ̀mí nìyí فسوف يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ọlọ́ni yàwó mọ̀lẹ́dìrú láwùná ìbí ìmọ̀ mi ọjọ́ ń bọ̀ táàmù pé gbogbo ìyàwó èèyàn pátápátá pẹ̀lú aṣíwájú wọn àbí tíra wọn tí wọ́n tẹ̀lé àbí tí wọ́n juwọ́ lẹ̀ fún tí wọ́n gba tiẹ̀ lágbàtàn náà láàmú àfipè wọ́n jọ̀ ń da ìyámà àmọ́ ní kú tí a fi sáábà hù bí ẹ̀mí mi yìí ẹ̀ ń tọ́ bá ti pé ọwọ́ ọ̀tún rẹ̀ ní wọ́n fún tíra rẹ̀ fáwùlà ìtàyẹ̀fà òyìnbó kìtà àbàhùn àwọn yẹn wọ́n máa kátìrà wọn nígbà tí wọ́n bá wá ń ta àwọn náà ó rí pé wàlá yóò bẹ̀rẹ̀ mọ́nà fàdílà ẹ̀ẹ́dì máa gbogbo ẹ̀ẹ́dì máa kéré pátá àkòsí kẹtàdá àkàbòsí sí wọn bẹ̀ àìsí sọ̀tún mọ́nà fàdílà náà ní àná àbíjẹta nígbà tí a ń fi lọ so òun náà ní kí ni òtọ́ àníbi ara dàbínú ibi èso dàbínú àwọn bàbá náà tún wọ́n ti fi ojú èrè tó bá kéré kò ní ọlọ́run kò ní sáwọ́ sí ẹsẹ̀ ní kankan. ọlọ́run tó sọ fún wa pé kò sí àbòsí níbi ọ̀rọ̀ ìṣirò yìí ọlọ́run tó sọ fún wa ní káà àyà forty nine ìgbéwà لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا ووضع الكتاب wọ́n fi jìrà lílẹ̀ ní àkọọ́lẹ̀ ẹ̀dá àkọọ́lẹ̀ tọ́lọ́ba àlejò láti kọ́ ń pa tẹ́ta ṣe wọ́n fi lé kálukú lọ́wọ́ pàtàkì mújìrì ní ìnáwó ọwọ́ àríkà àwọn ọ̀daràn yẹn ẹ̀rọ ọmọ bà wọ́n àyọ́ já wọn nípa ń tọ́ ń bẹ ẹ̀ wọ́yọ̀ kú wọ́n máa sọ pé yá ẹgbẹ́ àwọn irú irú àkọọ́lẹ̀ wà lélẹ̀ láàyò bá dérú sọ̀bí ń wà ní ìlà àṣọ ha kò ní ti kíní kankan tó kéré àbí tó tóbi ilé àti ọ̀wájájú máa amílù hàdọ̀rọ̀ gbogbo ọmọ ẹ̀dẹ́ yẹn àkàlùjẹ̀nu mo rí gbogbo ń táwọn ń ti pátápátá hàdọ̀rọ̀ ó ti wà nù kíra náà ó ti wà nù tákàdá náà wàlá ayẹ́dílé mo rọ̀ àhàdà ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá ọlọ́ọ̀bà fi ń tọ́jú rẹ kò ní í àbójútì ẹni kankan ṣùgbọ́n kò ní relationship àti kò ó ṣe wà láàrin dáadáa téèyàn ṣe àtàbùn téèyàn ṣe tí wọ́n fi máa fi pé wọ́n fi ń dira wọn àbíbò ni àtipò ṣe wà láàrin dáadáa tí èèyàn ṣe àti ìdẹ̀fún ọlọ́run tí èèyàn tọ́lọ́run ṣe fún yàn tí di tí ó tún máa wà nú ẹ̀ pé wọ́n náà lò ilé ìsìnlẹ̀mú báyìí fún ọdún oṣù ń wà báyìí gbogbo yẹn ọlọ́ọ̀bá nìkan ni ìmọ̀ rẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ o sòfè tí ń tẹ̀yàn máa tẹnu bọ̀ láì pé èèyàn rí ẹ̀mí nínú tíra ọlọ́ àti gbọ́dọ̀ ti fi yé wa nígbà tó ń sọ wípé inna ilayna iyabahum thumma inna alayna hisabahum dájúdájú inna ilayna iyabahum ṣiṣẹ́ rí padà ọmọ èdè ènìyàn ọ̀dọ̀ àwọ̀ ọlọ́ọ̀ni thumma inna alayna hisabahum lẹ́yìn ìgbà náà ìṣirò sẹ́ wọn àwọn ọlọ́ọ̀bà àlèkè ọlá àwọn náà láti ṣirò ẹ̀ fún wọn ọlọ́run tó sọ láì ní pé wanada'u al-mawazina al-qist li yawmi al-qiyamati wanada'u al-mawazina al-qist li yawmi al-qiyamati fala tuzlamu nafsun shay'an wa in kana mithqala habbatin min khardalin atayna biha wa kafa bina hasibin Allahu akbar ọlọ́run bá àlekẹ́ọ́lá ọ̀rọ̀ sọ fún ayé pé wanada'u al-mawazina al-qist á ju òṣùwọ̀n tí ó jẹ́ òṣùwọ̀n déédéé lẹ̀ tí kálukú náà fojú rí ìjọ mi àlìkí àrùn ọlọ́ni á ju òṣùwọ̀n déédéé lẹ̀ lèyẹ omi lékè ìyá amọ̀tì nítorí ọjọ́ àjíǹde sáńsọ sáfẹ́ ṣètìlú sẹ́fún ẹ̀dá káàdì fẹ́ ṣe tẹ̀sán fún wọn fàlà kúzúlámù náà tún ṣe á wọn ò ní sàbòsí kíní kankan fún ẹ̀mí kan wàyí nǹkan ẹni tọ́lá hábàtì ìmìnira rẹ̀ dàlù lásán koro tí kókó máa wù látara ẹ̀ ó yàtọ̀ sí wípé òsùn àyẹn nìkan ni na náà ha àwọn ọlọ́run á mú wá nínú tọ́mẹ̀lẹ́ ìyẹn ti wákàfà ábì náà àti bí ó ti tó wípé àwọn ọlọ́run láti ṣe òfin mẹ̀lẹ́ ìyẹn ìyẹn ti tó kẹ́ ìgbà yẹn tó kò sí àbòsí kẹsàn-án mẹ́ lẹ́yìn ìgbà náà láwọn àti àyẹ̀wò irú ìran àwọn èèyàn wo lọ́lọ́run ni ó ṣe ṣírò fún jọ́mi àlìkìyàmọ̀ táwọn náà rí kákàdá ṣẹ wọn tí wọ́n gbà alákọ̀ọ́kọ́ ni wọn náà ní àwọn ànábì ọlọ́run àtàwọn òjìṣẹ́ torí pé ọlọ́run bá àlìkì ọlá ó ti sọ fún wa ní Qur'an ní Suratul A'raf àyà kẹfà àtàyà keje kíkẹ́ àwọn náà jẹjọ́ ń gbájú ọlọ́run jọ́mi àlìkìyàmọ̀ ní Suratul A'raf àyà kẹfà keje ọlọ́ni fọ́lá nẹ́sì alánàlẹ̀ ìnà orísìlá ilẹ̀ ihim wàlá nẹ́sì alánàlmùsẹ̀lì fọ́lá na kó sọ́nà àlẹ́ ihim bí ẹlmi wọ́n máa kùn náà sáàbí ọlọ́ni fọ́lá nẹ́sì láàrin wọn àbá àfáà náà lágbédìdé láàrin wọn ọlọ́run lá bí wọ́n léèrè tí wọ́n jẹ́ pé ọlọ́run tí wọ́n jẹ́ pé òjìṣẹ́ tí wọ́n tẹ̀lé tọ́lọ́run ní ọ̀gbìn àti àmọ́ ó bí wọ́n léèrè wà lánàá sí àlànà ní mọ̀rúfẹ́ lè àwọn tá a fi fẹ́ràn náà á bí àwọn náà léèrè tí ọ̀gbìn àti àmọ́ kò sẹ́yìn náà jíṣẹ́ àlẹ́ àdínkù ọlọ́run ti mọ ó ti nímọ̀ sí gbogbo ẹ̀ síbẹ̀ náà yóò tún wọn béèrè ní ọ̀gbìn àti àmọ́ falànà kó sọ́nà àlẹ́ ìyẹn bẹ̀rẹ̀ mí pẹ̀lú màá ti wà láàfin sọ gbogbo ẹ̀ fún wọn wọ́n máa kún náà wáyé bí àwọn ọlọ́run kìí ṣe pé àti ibi gbogbo tẹ́kẹ́ ń ṣe àwọn náà wà ń bẹ̀ o wọ́n tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run bá lè kẹ́lọ́ fún ìjọ láti ìrìn àti àmọ́ ẹ bá ti ṣe dáadáa yóò rí nǹkan wí ẹ tí ò ṣe dáadáa kò ní rí nǹkan wí. bẹ́ẹ̀ náà ti ní ànábì sallallahu alaihi wasallam òun náà ti já máa ìpé kálukú náà ni ọlọ́ọ̀bà àdìkẹ́ ọlá ló béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ nígbà lè fi àmọ́ tó nígbà tó ti lè sọ fún ayé pé kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo ni àwọn ọmọ ìlú ń bẹ lábẹ́rẹ̀ àbáwọn ọmọ tẹ́tí ń bẹ lábẹ́rẹ̀ àbí wọn náà ti ló bí àwọn ọmọ tó ń bẹ lábẹ́rẹ̀ ló náà ọlọ́wọ́ bí pa bóòlù ti sí so ti dáadáa sáwọn tó wà lábẹ́ rẹ̀ sọ ọwọ́ ọlọ́wọ́ fi ọlẹ́ rẹ̀ parí wà rọ́júlù fi áhàlì rọ́ìn wà fún mọ̀sùlùmí ń rọ́ ìjẹ̀lẹ̀ ọkùnrin tó bá wà pẹ̀lú fámìlì rẹ̀ adarajẹ̀ ló ń ná ọlọ́ọ̀bílẹ̀ ló ń ná gbóná ní dẹ́rẹ́dẹ̀ sí wàlúmọ́ àtúnfi ilé ìtìsọ̀ òjì wàlẹ̀káàdínú fi máa ń tẹ̀ ìdíbi irọ́ ìwọ̀ owó mọ̀sùlùmí àárọ̀ ìyẹ̀sì ọmọ ọ̀dọ̀ tí ń ṣe bọ̀ ìtẹ́yàn àbí ẹrú tọ́wà lọ́dún èèyàn nípa dúkìá ọ̀gá rẹ̀ adáranjẹ ló ná ọlọ́wọ́ sì bílé èkó ló náà ti tẹ̀lé ẹ̀sìn so wàkúndùkún rọ ìwọ̀kúndùkún mọ̀sùlùmí àárọ̀ ìyẹ̀sì gbogbo káàdùkú adáranjẹ ọlọ́wọ́ sì bílé rẹ̀ ń pa bóòlù ṣe ṣe é sí títú ẹgbẹ́ àwọn ànábì ọlọ́run àwọn náà kó sábẹ́ rẹ̀ ẹ̀ kó jẹ́ kí ọjọ́ náà dá fún gbogbo wa o. apá sọ pé ọlọ́run fún wọn nítorí oṣẹ́ tí wọ́n ṣe ẹ̀rí ìyún tó tó fojú hàn náà ní pé ìṣirò dáadáa lọ́nà ó ṣe fún ni ìṣirò ìṣirò ìbànújẹ́ àbí ìṣirò máa lọ́nà ó ṣe fún wọn ṣùgbọ́n yóò gbé àwọn náà Eh, lẹ́yìn ìgbà náà ni pé eh, àwọn onímọ̀ wa sọ̀rọ̀ lórí pé kí nìdí abájọ tọ́lọ́wọ́ kò fi dojú ìbéèrè fún àwọn ànábì ọlọ́run eh, kí ó lè bá àti pé tó lè bá àjẹ́ pé àwọn òfin ilẹ̀ pé àwọn jíṣẹ́ fún wọn àwọn jíṣẹ́ ọlọ́run bí ògbóǹgbó so àwọn náà fẹ̀dọ̀ ara wọn sọ́ọ́ wọn ó sì mọ́wọ́ mọ́tẹ́ kúrò níbi gbogbo àwọn àti ètò táwọn àjọ wọn ṣe pé àwọn àjọ àwọn lójú gbogbo jọ wọn ọlọ́run ajíṣẹ́ fún wọn a sì jẹ iṣẹ́ òun tó fi jẹ́ ikọ́ ìta jẹ̀dé ẹni tó bá ṣàṣe ètò wàá nílé rọrọ̀ sọmọ́ tòbí ó tún jẹ́ ìtìjú fún gbogbo àwọn tí wọ́n ṣàṣe ètò àti àwọn tí wọ́n ṣe kẹfẹ́ ní sọ́lọ́ nípa àwọn ànábì ọlọ́run náà wọ́n tó ń bi wọ́n léèrè táwọn náà tó ń sọ ipe àwọn mọ̀jẹ̀fẹ́ tí wọ́n láwọn fẹ́ràn aṣọ wájú ọlọ́run báyìí tó inú àpèjúwe rẹ̀ ẹ̀ka lọ fún suratul Maida àyà one hundred sixteen sí one hundred nineteen tọ́nà bá lè kẹ́lá sọ bẹ́ẹ̀ pé wàyíbí kọ́ lọ́láwù yá Isa ibn Maryam anta qulta linnasi ittakhiduni wa ummiya ilahayn min dunillah قال سبحانك ما كنت ما, ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمت تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم ọlọ́ni wa ibi kan ọlọ́láwù ya ìsàmùnà mọ́ríyámà ìyá nàbì sọ̀rọ̀ wà lẹ́sọ̀rọ̀ rán wọn létí àwọn wo ni àwọn tí wọ́n tẹ̀lé Ìsá àlè sàlátù sàlám nígbà tí ọlọ́run bá ń sọ fún Ìsá ọmọ mọ́ríyámà ìpè à takú ìkàlì náà ti tẹ̀sídó ni wọ́n ó mú yẹ ilá ẹ̀yìn nílá tí wọ́n náà lọ sọ fáwọn èèyàn rẹ̀ pé kí wọ́n mú wà ìyá rẹ̀ ní olúwa mí lẹ́yìn ọlọ́run kọ́lá subhanaka anabi yìí sọ ọmọ sọ lójú gbogbo wọn lójú gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn yọ ọmọ sọ pé subhanaka mímọ ni fún wọn máa yẹ kúnnù lí anáfúlà máa lè sàlí bí àtẹyìn kò lẹ́tọ̀ fún mi kí n sọ tí n lẹ́tọ̀ sí náà pé sọ kò sì sọ pé kò sì tó láti sọ máa yẹ kúnnú lé ànàkú làmàlẹ́ ìtàlẹ́ ibi haqqin kọ̀lẹ́tọ̀ fún mi kí n sọ tó lè pé n lẹ́tọ̀ sí n kún tó olùtúrú fàkọ́jà àyíǹda wáyé tó tó tọ́ ọmọ sọ bẹ́ẹ̀ gbọ́dọ̀ ń kú ti mà tààlámù máa fi iná sí ìfàlà àlámù máa fi iná síta gbogbo ti bẹ lọ́dọ̀ tèmi lọ́mọ ìwọ ìmí ọmọ ń tọ́gbà lọ́dọ̀ wọ́ lọ́n ìnáta ń ta àlá àmúlùkù yóò bẹ́ẹ̀ ìrẹ́ ọ̀nà ọba ní ọba tó nímọ̀ sí kọ̀kọ̀ tí ọ̀pá mọ́ sí rárá máa kó ń tu láhùn ilé àmọ́ amọ́ríkà ní ibẹ̀ kò sí ní tí mo sọ fún ọ ju pé tọ́ ọ̀pá mi láti sí lọ. wọ́n àti ọlọ́ba wa rán yẹn tẹ́ tọ́ wa bójú mu tọ́ wa wá dé ọ̀dọ̀ àwọn tó fẹ́ ránṣẹ́ tó yẹ òun ní ẹ máa ń sin o kó ń tó oṣù tó máa dójú di ọlọ́run sọ́lọ́ òní yẹ́rẹ́yìn kankan tí àfẹ́ntọ́jẹ́ ní ẹ̀ta tí ó sì ti ṣe ọlọ́run lógun òun yóò sì ní kó ń lọ dáa ju ní gbogbo jẹrẹ ìdọ́lọ́wọ́ fìràn bóòlù ó ti wá ránṣẹ́ ipe ẹ̀ máa sin lọ tí ọ̀wà àdéhùn ètò ìdí omi ẹ̀ máa sin kò sí èsì kọ̀pọ̀ síbi kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀. máa fún tùlà fún ilá máa ìdìhì ànábì sọ ọmọ sọ pé ìsọ kí nìkan kan fún wọn àti ntọ́rọ pamílátẹ́ sí ntọ́rọ pamílátẹ́ sí fún wọn náà ní pé àní ibùdó rọ̀ láàrọ̀ bí ẹ o lọ mi tí ń tọ́jú mi wà ó bà fún ó náà yín tí ń tọ́jú yín ẹ̀wọ̀ ẹ̀rí kọ́rọ̀ ẹ̀ tilẹ̀ ẹ̀ gbọ́dọ̀ ọ̀rọ̀ bá ní olúwa lásán túrọ́bù ó lè mọ́ rìflẹ́t ìtumọ̀ ntọ́lọ̀ nbẹ torí olúwa yẹn ti lẹ́nu àwọn yẹn wọn ò mọ rọ́bù gẹ́gẹ́ ni mo pé <laughs> ọlọ́ọ̀bà àlejò lásán wípé ìsá sọ fún ìsá ọmọ sọ fún ìtìmọ̀ sọ fún ẹ pé a ní ẹ̀bùdó lára ọ̀bì ẹ máa sin ọlọ́ọ̀bà tọ́lẹ̀tọ̀ sí ìjọsìn tó epo ní tọ́jú mi pàrọ̀ bá fún un náà tọ́jú ẹ̀yìn náà. wà fún tọ́ alẹ́ àwọn tó sábà aláyé fi hàn jùlọ pọ̀ rẹpẹtẹ ṣé ìdá náà ni wọ́n tọ́jú wọn ọlọ́ọ̀bà tó epo ní ń tọ́jú mi <laughs> وكنت عليه عليهم شهيدا ما دمت ما دمت فيهم èmi jẹ́ ẹlẹ́rìí lórí wọn nígbà mo sì wà láàrin wọn falamma tawaffaita ní nígbà tó ti wá pamí tó ti mú mi ọ̀dọ̀ kunta anta raqiba alayhim ìwọ ọlọ́run lòdùsọ lórí wọn ọmọ gbogbo ń jẹ́ ń ṣe wa anta ala kulli shay'in gbogbo nǹkan lọ́njá nítorí pátápátá tí ọ̀pá wọn fún wọn lọ́wọ́ àwọn nǹkan kan tẹ̀lẹ̀ ní òdu lórí ìròyìn tó sì jẹ́ gbọ́dẹ́ fún àwọn òfin ọmọ sàkíyèsí ẹ̀ nígbà táwọn èèyàn bá wọ́ bọ́ wá tí wọ́n àwọn èèyàn láńlá wa tí wọ́n jẹ́ mùsùlùmí jẹ́ bọ́ wà lórí ipò tí wọ́n bá wá ń kí àwọn ẹlẹ́sìn míì àwọn ẹlẹ́sìn kristian lórí pé wọ́n pé wọ́n pé wọ́dún àbí ìgbàkan ní ìbámu sí bí àṣà tí wọ́n fi ń ṣe òṣèlú ẹ̀kẹ́ wá ṣe pé kó ní ròyìn Yorùbá fọ́n

ẹ̀dùnkà kọ̀ yẹ pé àwọn náà ní ẹ̀kọ́ bí ìròyìn àwọn mùsùlùmí gọ́lọ́gọ́ sànú wa ni ṣùgbọ́n gbóòrù yẹn èèyàn lè rí ìfẹ́ ọ lẹ́gàlì táwọn lọ́yà mùsùlùmí alọ́sọ fún ti gbé nígbà wàrí sọ́dẹ̀ yìí ní translation ṣé bẹ́ẹ̀ ló ti sọ láti fi wọn sọ bẹ́ẹ̀ kàtẹ́kì tọ̀ tó bá tẹ̀kẹ̀ ọ́ fúnlẹ̀ kan péré báyìí change ìṣò improvement ẹ̀ máa wà ẹ̀rọ bá dé lu wa ti ni ìwé ọba tó tó olúwa rẹ̀ tó bá wẹ́rẹ́ nínú bẹnu sọ ẹ̀wọ́ alábàá tó sọ fún náà lórí wa ti ẹ̀tọ́ jẹ́ mùsùlùmí tí ọ̀sìn sọ bẹ́ẹ̀ <laughs> ẹ̀ẹ́dọ́lọ́kọ́ sáà Ànábì ní tọ́ máa bọ́rọ̀ lọ pé in tó ẹ́ ń ṣe wà ní tẹ́jọ́ bí ìlà hún tọba tàbójúkò fún wọn báyìí ní nàbà ntàlá ìṣòlá àti ìwọ ọlọ́run ni ọba tí ò sí wẹ̀ ẹ̀ adébórí ìwọ ọlọ́run ọba tó gbẹngbẹ́ àti ìmọ̀ ọba ọ̀jọ̀gbọ́n ni ọ́ kọ́lọ̀ wá ọlọ́run wá sọ wípé hádà yàwó yàǹfààrù sọ ọ́ di kí iná fèdè fòfin lọ́jọ́ òní táwa yìí ìjọ àti ìlẹ̀ òdodo táwọn olóògbé ń sọ ni ó ṣàǹfààní fún wọn àwọn tí a ń sọ òdodo ọ̀rọ̀ nígbà tí wọ́n wá lé ayé àsìkò tí wọ́n ó gbèrè rẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́fà jẹ́ pé òrọ́ lẹ́fà tó wà lé ayé àsìkò náà ó jíjà rẹ̀ ẹni kan sọ fún mi ní òṣèlú tí wọ́n jọ ń sẹ̀ sọ̀rọ̀ ní ilé ìgbà nípa sọ ọmọ tí wọ́n lọ́nà gbọ́ pé ẹnìkan wà lọ́ta gbọ́ alẹ́ ilé fún ayé tí wà náà lórí nítorí kòrónà àgbọ̀ bá ti gba jésù sí ayé rẹ̀ kò sí pé kòrónà rẹ̀ kó sí ọ <laughs> ẹ̀ tó <laughs> <laughs> náà wà lọ́wọ́ ọlọ́pù ẹ̀bí àwọn tọ́lọ́wọ́ sí ọ̀rọ̀ ìjọba dáadọ́ ọlọ́pù sọmọ lamẹ́ríkà ìtìlì gàgà àwọn agbọ́lọ́pẹ̀ ìrẹ́lẹ̀ ti ti wá káwọn òkúkọ̀ nídìí wọ́n ti ògùn gánmọ́ ẹ̀ẹ́lẹ́ta ní òpùrọ́ náà mọ́ fún òpùrọ́

àjẹ́nà onídẹ̀ra ọmọ abẹ́ fún wọn tẹ́jírí ní ìta sí àlàní ààrùn tí àwọn akérèmọdò tí wọ́n máa rìn lábẹ́rẹ̀ kọ́ọ̀dì kì í fi ha abada tí wọ́n máa tí wọ́n máa bẹ lọ́nbẹ̀ kárin kéde láéláé rọ̀bí aláwọ̀ àníkún ọlọ́run sì yọ́nú sí wọn wárọ̀ bí wà àníkún àwọn náà sì yọ́nú sí tọ́nà ó ṣe fún wọn dáa líkalẹ́fọ̀ òṣùlá ọ̀rọ̀ ilé ìní èrè tó ọlọ́run tó nílẹ̀ ń bí pé àwọn ànábì ọlọ́run àwọn náà ní tó wọn obì wọn lálẹ́ kò yá wọn ṣùgbọ́n tó ń bá ti wàá bí wọn yóò jẹ́ àpọ́nlé fún wọn pẹ̀lú èdè tí wọn pẹ̀lú àdé pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ yóò sì tún jẹ́ ìtìjú fún àwọn tí wọn gbá tí wọn ẹ̀ẹ́dọ́yẹ pé ọ̀nà míì ni wọ́n mú pọ̀n. alákọ̀ọ́kọ́ nu inú àwọn tí ọlọ́run bá lè fi ọlá tí ó sì fi òṣẹ́ fún tí ó kàn ń tàkàdà náà ní àwọn ànábì ọlọ́run àwọn òṣìṣẹ́ ẹlẹ́ẹ̀kejì náà ní gbogbo àwọn múmìnì tí wọ́n tẹ̀lé àwọn àdébí ọlọ́run so àwọn náà gba ìdúróṣẹ́ àwọn náà ṣe ìdúróṣẹ́ àyàfi àwọn kan tábí ti wá lórí wípé ọlọ́run bá lè tẹ̀ ọlá kò ní ṣe ìdúróṣẹ́ fún àwọn ènìyàn láyẹ̀. pẹ̀lú bí ìdúróṣẹ́ ìbáṣewárí tí ó sàn tóbi bẹ́ẹ̀ ni kálukú ṣe dáyàtọ̀ nínú àlùjànnà ọlọ́run bá lè tẹ̀ ọlá إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أجساسا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره

tó máa jẹ́ tó nǹkan dáadáa tó jẹ́ nǹkan bú náà ní orí so àwọn àwọn àwọn tí wọ́n tẹ̀lé àwọn ànábì ọlọ́run àwọn náà ó ṣe ìṣirò ní ìjọba ìṣirò àti àwọn kan tí àdìsí wọn pa wọn. bẹ́ẹ̀ náà ni ìran kẹta lẹ́ẹ̀dá àwọn kò fà àwọn káàbìrì nítorí kọ́lá wọn sọ pé fọ́lá nẹ́sẹ̀ aláǹdà lẹ́dí náà ó síra yé wọ́lá nẹ́sẹ̀ aláǹdà mọ́tẹ̀lì àwọn tá a fi fẹ́ ránṣẹ́ sí á béèrè lọ́wọ́ wọn àwọn tí á béèrè lọ́wọ́ àwọn náà so àwọn tí a ti tẹ́rẹ́ ránṣẹ́ sí mú mi ní àti káàbìrì ń bẹnu wọn ọlọ́ba àlejò aláṣún sọ̀rọ̀ lórí pé káàbìrì tẹ́ ìṣe òun fún lálẹ́ fi yámà ní sọ́rọ́tì ṣígbìyà àyà 87 93 ọlọ́ni wọ́n lápọ́dí àtẹ́yìn náà kátàbí àmì náà lùmọ̀sáà ní wàlùkùrọ̀ àmì làwọn لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخبر جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عظيم فوربك على أنهم أجمعين عما كانوا يعملون قلت ولقد آتيناك سبعا من المثاني أول ذلك ولا انتفاقا أتفوا من سورة الفاتحة والقرآن العظيم أتفوا أي على أخواني إلا سوفي سورة الفاتحة ترى القرآن لا يو سوى كنت أجاكم نفاق الصمالي بقول دي بين القرآن بين سورة الفاتحة Eh, lọ́lọ́run sọ fún alákọ́dí àtẹ́yìn àtàkàbẹ̀ àrùn mẹ́nà mọ́ta ni a ti fún ọlá ayà bí jẹ́ tẹ́ máa parẹ́ gbogbo ìgbà ó náà ti Suratul Fatiha wal Qur'an al-Azim àti Qur'ani alápàdé tó gbọngbọ́n yẹn la tamuddanna aynayka ila ma matta'na bihi azwajan minhum àwọn afá àbí kàmí lórí sọ́bọ̀ àmì ìlà máa ma sáànà bí i àzọ́wájà mìíràn ọlọ́nìrì ànábì sọ̀rọ̀ àìsàn mọ́jẹ̀ kojú rẹ̀ ọmọ ànàgà lọ sí bí ìta àti ṣe ìgbádùn fáwọn àwọn káàkiri nì tọ́jẹ́ ìyàwó wọn wà látàṣà ní alẹ́ ihe wọ́n sì bá ń jẹ́ fún lé wọn lórí wọ́n fi dídà náà àtàlẹ́ mọ̀mìnì iye apá rẹ̀ ńlẹ̀ fáwọn mọ̀mìnì tẹ́lifà fún wọn fàwọn mọ́ra báwọn sọ̀rọ̀ torí pé ìmọ̀ràn ní àdáni ìsàtọ́là lára pé àyíkò ń sọ ìyọ́bá láàká ìmọ̀ kó ṣe ajẹ́fẹ́ ìmọ̀ ẹ̀wà gbọ́ ẹ̀ ìbẹ́ náà ni gbogbo mọ́mìn tí bá ti dá wà yọ́ máa ká láìka à ìbò náà rí gbèdé ayé tó ṣe bí òṣùpá tó bá tó ṣe nọ́lọ́ èyí wà láwọn ọmọ ti tọ́lọ́ sí ni wọ́n náà dé ìlú pàkọ́sẹ̀ rẹ̀ tí ọmọ dùn yẹn lẹ́mìí ọlọ́run sọ yìí pé ìrẹ́ àdáni sàtọ́là mọ́jọ wọn látàkùn náà àdéhìí mọ́ bá ń jẹ́ lórí fún ọgbọ́tọ́lọ́ wọ́n fi àwọn mú mi ní ọ̀rẹ́ yí afá rẹ̀ ńlẹ̀ fún wà kó ní ananabi ìròyìn mú bí sọ fún wa ike olùṣèkìlọ ní o tó sọ̀rọ̀ tó dáńtọ́ tó sàlàyé tó kún kẹ́kẹ́ ni mo jẹ́ kàmá na alàlùmọ̀ pẹ̀tẹ́sì mi bó ti jẹ́ pé àwọn ọlọ́run aṣọ ọ̀rọ̀ wa kalẹ̀ lórí àwọn tó ṣe yí ni wọ́n lọ lúgọ ẹ máa pèsè lórí pé irọ́ ni irọ́ ni àdìsọ̀tọ́ làwọn pa àwọn mí ń pèpè lórí pé ẹmọ́ dá lóhùn àdìjànú ni àdìjànú kọlu láàkẹ́ ni àwọn mí ń pèpè pé rárá orin ni ọkùnrin lásán ni ọkàn ìgbì lásán ni gbogbo tó lóhùn ká alẹ́dí ìnajà alọ́lọ́ kọ̀ọ̀rán ìbí àwọn tí a sọ kọ̀ọ̀rán ìbí oríṣiríṣi tí wọ́n fún orí oríṣiríṣi ìní ọkùn kọ̀ọ̀rán àwọn mí ń sọ pé síkìrì ìdẹ́ni ọkàn kó ẹ̀kú ẹ má tẹ̀sí gbọ́ fáwọn àrùn bíkà ọlọ́ni ọlọ́ọba rẹ ni mo fi búra ọlọ́ọba tí ń ṣètọ́jú rẹ mo fi búra lànà sí àlànàhùn àjùmọ̀ yìí gbogbo wọn padà lábẹ́ ìrìnsẹ̀ wọn tí wọ́n ti láti pè àmọ́ tí ò ní fẹ́ bẹ́ẹ̀ nìkan lọ́kàtọ̀. Amma kanu ya'malun, amma tí wọ́n ti ń tẹ́ pátápátá bí àwọn káàkiri bá ti wá jẹ́ pé ìṣirò jẹ́ náà lè tó bẹ́ẹ̀ náà ni ìyá wọn nínú náà bẹ́ẹ̀ náà ni ó sì lè tó lọ́lọ́wọ́ bá fi sọ wọn nínú súrọ́tù Nahl àyà 88 ìpè alladhina kafaru wasaddu an sabilillah zidnahum adhaban fawqa al-adhabi bima kanu yufsidun ọlọ́ni alladhina kafaru àwọn tí wọ́n fún òjò olórí yìí wọ́n sọ ju ansẹ́t ilẹ̀ láàyè wọ́n sọ kọjí àwọn èèyàn kú lójú ọ̀nà sọ́lọ́ ẹgbẹ́ tó gbópa jù aburú jura wọn lọ ó sì kè fèrè sọ́lọ́ nǹkan gbọ́lọ́ngbọ́ aburú kan lọ tó bá tún ara ẹni tó fẹ́ gbọ́lọ́ngbọ́ yóò tún kọjí gbogbo òṣòro ilé ògbèsì wájú tí òfin ní lè dé yóò tún máa ṣe lójú gbogbo lórí tí ọ̀dá lórí tètè fèrè sọ́lọ́ àbí lórí ẹ̀sẹ̀ ọlọ́ni dídí náà hùm àwọn tí wọ́n ń ṣe báyẹn zidnahum azaban fawqal azab á ti àlékún yà lírí tí wọ́n bá ìdá àkọ́kọ́ fi jẹ mọ́tẹ́lẹ̀ lórí tèmi jáde bí máa ka ánú yóò sí ló nítorí pé wọ́n balẹ̀ jẹ́ ni gbogbo ẹ̀ bá ti yẹn lórí ìbàjẹ́ ọjọ́ ni ọjọ́ ẹsẹ̀ ni irú ẹni bẹ́ẹ̀ ọ́n balẹ̀ ọlọ́run bá ọlọ́run ní wàhálà tó sí ló àbùtì bá dà ìsìn ẹ̀ gbọ́dọ̀ bá jẹ́ mọ́ lẹ́yìn bàtà wọ àwọn àwọn àjẹ̀nú ti kọ́ ṣáájú àwọn èèyàn tí ẹ ti balẹ̀ jẹ́ wọ́n ń pààyàn wọ́n ń para wọn bó ṣe wù wọ́n ni wọ́n ń tàbí bó ṣe wù wọ́n ni wọ́n ń jà ara wọn ni ọlọ́run kó parun bá wọn ọlọ́run ní káwọn láìpẹ́ ọ̀rọ̀ kó bá wọn kó bá wọn kó parun bá wọn àwọn tó kù ó kú bí wọ́n máa gbé àyè dọ̀tí bíi sálángá bíi létí ẹ̀fọ́ bíi inú bí bíi inú ihò lẹ́lẹ̀ <laughs> àdìjànú nìyẹn so nígbà tí wọ́n wá ti bá wọn lọ́wọ́ wá dọ́mọ ẹ̀dẹ́ yẹn kọ́ wá máa kú lulẹ̀ tọ́lọ́ fi gbòòrò ní kàlífà àwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn wọ́n tún wá bàjẹ́ bàjẹ́ débi pé àwọn àdìjànú tọ́lọ́ ń bínú sí òun ó tún mọ́ lọ wá náà lọ́wọ́ lọ́dọ̀ wọn nípa òògùn tí wọ́n láwọn gbé kò sí òògùn kankan tí wọ́n ṣe àyàfi kọjá tí àdìjànú wọn lò ní wọ́n exploit ìkọlọ̀ ṣiṣẹ́ yẹn ẹ̀wọ̀n owó tí wàá sọ̀rọ̀ di kékeré hàn mọ̀ ní bàbá mi ọlọ́run nígbà tó ọlọ́run bá ní kó ọ̀pẹ ẹran jẹ kó ọ̀pá fún sà kí ló tún kù ajá ti ń lọ jẹ́jẹ́ rẹ̀ ẹnà ẹ̀fẹ́ ìbẹ́ àì kí ní tó tún gbèkè tó wà so ìkìkáàfì gidi ni àbẹ́ àyà àkùrán tẹ ẹ̀kọ́ tẹ́ lọ ju sálángá ṣe sálángá lọ́lọ́run sọ kalẹ̀ sí so gbogbo yìí ṣe kìfì lọ́lọ́ ni tí ò mútu mi lọ́wọ́ tí ò mútu mi lọ́wọ́ àwọn tí a ní mà tó jinlẹ̀ inú ẹ̀sìn wọ́n mọ̀ pé kò sí ẹbọ kan tẹ́ ẹ lè ṣe kò sí ìdán kan tẹ́ ẹ lè pa nǹkan máa jẹ́ lójú ẹsẹ̀ àfikẹ́ ẹ̀kọ́ ti ṣe ń tọ́jú ẹ̀kọ́ ta fún ọ̀tọ̀ ọlọ́run gbédégbé ní ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀ ẹlòmí inú àwọn afá mi yóò gbé ah, ọmọ ọgbẹ ọkùnrin lórí ilé òun ìtúgbà mẹ ìmú gbọ bá ti pé lọ sábàdà yọ ọmọ ọmọ lọ fàwọn ìyá yóò tún ná fún òun ṣe mọ́tò ọlọ́run tó sáà nù yóò yàn yóò lòun ò ṣe mọ́tò yọ ọgbẹ ọkùnrin lórí ilé nígbà wọn gbà bá ní nígbà bá lọ fẹ́ ṣe nǹkan tọwọ́ agbóhùn tọwọ́ arìtí ìgbà tí ìgbìn ọyọ rí lọ́gbẹ̀ ẹ̀kẹ́ náà lọ́kàn bẹ péw kí n tọ́ fẹ́ ṣe ó lè jẹ́ yọ wà ju yọ àmà arìtí kọ̀ọ̀kan náà rí rẹ̀ gbọ̀bá náà rí bẹ́ẹ̀ náà alábàáwọn jẹ̀pá ni wọ́n làwọn òbí tẹ̀ka mi wọ́n máa rí sí kí wọ́n máa rí sí kọ́ọ̀dù náà wọ́n kàn án fẹ́ẹ̀wù lẹ́ẹ̀kan náà tètè tọ́lọ́ náà nù téèyàn ti ṣe ìyọnu ṣẹ̀fọ́n èèyàn ti ṣe ìyọnu èṣù ọlọ́run ti sọ pé ìbádà èṣù yẹn iná ní jẹ́ fíṣẹ̀ iná ní jẹ́ ìdán ọ̀rọ̀ sì ń bọ́ lórí ẹni ṣáà lọ àkókò sọ̀rọ̀ fún alẹ́ mi ọlọ́ọ̀bà àlejò láti ní a tó wá ń tẹ́ níyàn kó lójú ọ̀nà ọlọ́run kò borí kò tún gbé yìí ó borí kò kírun kò tún gbé yìí ó kírun ó ṣe kèrèkèrè sọ́lọ̀ kò tún fẹ́gẹ́ lórí òtún ṣe àtọmọ ní àtayá ní àtẹ̀gbẹ́ ní àtàbúrò ní kọ̀fẹ́ wo ṣe tọ́lọ̀ lọ́ba àdíkẹ́ lásọ yí pé zidina hum azaba ń bàwọ̀ kọ̀lẹ̀ azaba àwọn ọlọ́run á sàlékún ìyà àdìgbélé fún wa lórí ìdí àṣèlú máa ká ní ìṣèlú nítorí ìbàjẹ́ tí ń ṣe lórí ilẹ̀ ṣùgbọ́n àwọn àyà mi ń tọ́ka lórí pé ọlọ́run ní ṣe béèrè lọ́dọ̀ àwọn káàkiri àti sọ orú ẹ̀ náà síwájú kò ní ṣe béèrè tí ó jọ wọn nínú ni ṣùgbọ́n tí ó bá àwọn ní ọlọ́run ṣe yẹn àní béèrè ń pa ìfẹ́ wọn àní béèrè ń béèrè tí ó mọ̀ dùn mọ́ wọn ni ṣùgbọ́n ọ̀nà tí ó bàbá wọn ń jẹ́ à béèrè ìyún lọ́wọ́ wọn. lẹ́yìn ìgbà náà lọ síbi agbọ́lùmọ́ yóò ká sọ́bù yóò mẹ́lẹ̀ àwọn gbo ni wọ́n ṣáájú tí ọlọ́run bá lè tọ́lá tí ó kọ́kọ́ béèrè ìròsẹ́ lọ́wọ́ wọn jọ̀gbìn àti àmọ́. ọ̀rọ̀ ọdọ́ sọ̀kùnrà àti hadith kò sí fi kò sí kan tó yẹ pé ó sojú abẹ́ǹkò wípé ẹni àwọn kan báyìí ni wọ́n kọ́ ṣáájú ṣùgbọ́n àdíìsí wà lórí pé àwọn àrán kan ń bẹ tí wọ́n kọ́ ṣáájú ìyẹn pé àwọn tí ìròyìn kan bá ń bẹ lára wọn àwọn èèyàn kan nínú àwọn onímọ̀ wọ́n sọ fún àwọn màláíkà ni ọlọ́ọ̀gbọ́n ilé kọ́ọ̀gbọ́n ilé ìgbẹ̀ tẹ́yìn jíṣẹ́ bá wọn jẹ́ tàbíkẹ́ lọ jíṣẹ́ fún kẹmọ́ wá jùlọ bá wọn àwọn kẹ́ ní ìtàràbílù ní ọkọ̀ ọ̀sẹjọ́ tọ́kan fèrè sínú ìwo tí kálukú ti kú tó tó fún lẹ́lẹ́kìdì kálukú ilé lẹ́yìn ìgbà náà ni ọkọ̀ bíbírìlù lẹ́yìn ìgbà náà ni ọkọ̀ ànábì ọlọ́run lẹ́yìn ọgbà náà ni ó wà kan àwọn ìjọ wọn àwọn ìjọ wọn lẹ́yìn ìgbà náà ni ó tẹ̀ wá kan ìjọ ànájúwà mọ̀kànlá sọ̀rọ̀ wà torí pé àwọn ìjọ ànájúwà sọ̀rọ̀ ó tún sẹ́ẹ̀ lórí àwọn ìjọ tó ṣáájú lọ àwọn pé láwọn ní ọkọ̀ wájú ọlọ́run lẹ́yìn ìgbà náà lọ́kàn àwọn ọlọ́run kí wọ́n tó wá <laughs> ẹgbẹ̀rẹ̀ ẹdíkéèdì bá bẹ̀rẹ̀ lọ́jọ́ tí a náà ọkọ̀ ìyàwó ẹ̀yẹ bọ́sẹ̀gbẹ́ kan à ń bọ̀ àtòrí ọlọ́nkọ́ sáà ọwọ́ anú àdíṣe ànágbé sallallahu alaihi wasallam ipe àwọn tí wọ́n kọ́ ṣe ìṣirò sẹ́fún nínú àwọn ìjọ òun náà àwọn òtún sẹ̀rí nígbà wọn bá tẹjọ́ ti ẹ tán wọ́n sẹ̀ tún wá máa sẹ̀rí lórí àwọn ìjọ àwọn ànábì ọlọ́run tó ṣáájú ipe tí wọ́n ṣe eré àdúhùn òṣèré ńgbà wọn àlàyé wọ́n ti máa jáde gba ànábì wọn ó jíṣẹ́ àwọn àjẹrí ti yíṣá alẹ́sọ̀rọ̀ sọ̀tàrà ó jíṣẹ́ báwọn èèyàn rẹ̀ pé kó ti wà ní tíra wa bẹ́ẹ̀ kì í ṣe kó sojú wa kó ti wà ní tíra wa bẹ́ẹ̀ àdìsí wa látọ̀dọ̀ Abdullahi tí jùmọ̀ ẹja gbà wá igbó òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọ̀sọ̀ yìí fi nahnu akhirul umam wa awwalu man yuhasab yuqalu ayna al-ummatul ummiyya wa nabiyuha fa nahnu al-akhiruna al-awwalun ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wájú ilẹ̀ ìfìyàmọ̀ òjíṣẹ́ ọlọ́run ní tòótọ́ àwa ni ìjọ tó dé káyìn ṣùgbọ́n wà ní àkọ́kọ́ ẹni tí wọ́n kọ́ sí ìdúró sẹ́fún tọ́wá àdìjọ́ àjíǹde wọ́n máa béèrè pé àwọn ìjọ òjíṣẹ́ tí ọmọ kọ tí ọmọ kádà àti ànábì wọn ọ̀nà ni àwọn mùsùlùmí àníwọ̀sọ́ sára wọn fẹ́ pé fanáhánù lè á fi mú náà ọwọ́lú àwọn aládé nǹkan yìí tó bá di ìdájọ́ àwọn aláàkájú àdìsí ẹ̀ mọ́mọ́ àdìbáyé sọ pé àdìsí ọ̀fẹ́ sẹ́ni lẹ́yìn. lẹ́yìn ìgbà náà ń ba umamu nìyẹn níjọ ìjọ ṣùgbọ́n ọmọ ẹ̀dẹ́ ènìyàn gan kọ̀ọ̀kan nínú iṣẹ́ rẹ̀ tó ṣe kí ni wọ́n kọ̀ bí àdéṣìkan wá lórí pé iṣẹ́ tí bá ń ṣe fúnra ara rẹ̀ tó jẹ́ ìbádà ìrùn wọn kọ̀ bí léèrè èyí tó bá pa òun àtẹlómìn pọ̀ tó dìjà èyí tó bá la ẹ̀jẹ̀ lọ ni wọ́n kọ̀ béèrè ṣùgbọ́n láàrin méjèèjì ìwò ní ọ̀sáájú ara wọn so àdíkì ọ̀sọ́ hàn lórí yẹn àdíkì míì sì tún wá lórí pé ńgbàtọ́lọ́ bá gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìṣirò ọkọ̀ọ̀kọ́ wá fún wípé kí lọ màlàáfíà rẹ̀ tọ́lọ̀ ń ṣe fún ọ ọ gbogbo ọ̀rọ̀ atọ́nà fún yẹn kó tó fojú kó tó fetí kó tó fẹ ẹsẹ̀ kó tó fọwọ́ àlàáfíà tó ní kọ́kọ́ wá sì fi ìwájú ọlọ́run náà bí ló fi ṣe nípa títẹ̀lé tọ́lọ́run àtẹ̀tẹ̀lé tọ́lọ́run. káwá bẹ̀rẹ̀ lọ́kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ náà lè pé agbálùmáyò hásábùbì yìí ní ìsáhùn mí àkọ́kọ́ tí wọ́n kọ́ béèrè lọ́wọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó náà ní irun àdíṣì wá nù súnánù kìrìmìlì látọ̀dọ̀ Abu Hurairah ọlọ́run kọ́ yọjú sí ó ní mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ń tọ́sọ yí pé inna awwala ma yuhasabu bihi al-abdu yawm al-qiyamati min amalihi salatuhu àkọ́kọ́ tí wọ́n kọ́ béèrè lọ́mọ ẹ̀sọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ ìyànjẹ́ òmìnira ti àmà nínú sẹ́ rẹ̀ tó fara ṣe ó náà ní irun rẹ̀ ti bá ń kí ọ̀rọ̀ kí bẹ́ẹ̀ o sọlá àtùkù kèéṣe gbogbo sọlá àtùkù ó bí o sọlá àtùkù irun ti kálukú ló ní irun tiẹ̀ ló sì ní ṣe ń kí kálukú ló ní irun tiẹ̀ ló ní ṣe ń kí ìgbàdé wa jìde sáré nìrún náà ti yọjú ó dàbí abara yóò abáyàn tó kó o ṣe ń kí mi náà yóò o ẹ bá ń kí dáadáa ẹtí ọba ti dáadáa ọba ìgbúrú ẹ̀dá púpù wa ẹ̀bọ ìlú ìdá inú rẹ inú rẹ bó ṣe ń kí mi náà nígbà tó wà láyé àlàálà àlàálà ẹyẹ ń jọkà ẹyẹ ń tọkà ọ̀dà tó nà dára ìwọ ẹjẹ ń jọkà tó ń kí nù inú rẹ ọba máa bàyẹ tó tó gbó mi àti àmọ òsì àríwá yìí nígbà tó wọn yóò ṣe yóò yóò fàyín sọ́lù ha tí tí òun rẹ̀ bá dáa fàkọ́jà afúláhà wà ń jáhà ló ẹni bẹ́ẹ̀ ó ti yege ó ti yege ó ti pegede ó ti yege ó ti pegede wàyín fàkàdá sí tí òun rẹ̀ bá bàjẹ́ fàkọ́jà káàbà wákàtírà ó ti ṣòfò ó ti wíìkì àdúgbò ẹ̀ ó bá ti wàrà ìdẹ ńgbà wà lẹ́yìn ó tó sọ́ọ̀tì ìyẹn kò sọ̀rọ̀ tó sọ àpò mẹ́ káàbà kò sáà gbé ilé kẹ̀kẹ́ fún kò sí rectification kò sí pé yóò tọ̀lẹ̀ rectify ma fáyì ní takọ́sà ní parí tọ́kì ní iṣẹ́ yìí tí nǹkan kan bá wá ń bẹ tó dínkù nínú ọ̀ràn yẹn rẹ̀ kọ́là rọ́p ọlọ́ọ̀bá sọ pé ó ń dòrò alẹ́lẹ́ ibà adi ní tàtọ́wọ̀ ẹ̀yìn ẹ̀yìn màláìkà ẹlọ́wọ́ tákàdá irú ni tó ní àwọn tí a ti gbọ́rẹ́ àwọn náà fílà tó yàn lẹ́yìn gbọ́kọ́rọ̀ yẹn tán àwọn kéékèèké ń dà sẹ́gbẹ́ bá ti sálámọ̀ tán tó nílé òmìnira nábìlà wọ́n adá bí àwọn ọmọ sàbí ọmọ ti sálámọ̀ ní àtàgbàdọ́ méje látàrí bí bẹ́ẹ̀ ẹ̀yẹ bí bẹ́ẹ̀ tọ́mọ́ sálámọ̀ ẹgbẹ́ ọ̀tọ́ra tẹ̀mọ̀ yẹn nábìlà tẹ̀mọ̀ kí wọ́n rán yẹn fàyíkà mọ́dù bí ha máa ń tapáfà èyí tó bá wá dínkù yẹn ilé ẹ̀ ni wọ́n fi tún un ṣe nílẹ̀ ìfàyíbọ̀ wọ́n fi tún un ṣe nínú ọ̀rọ̀ ẹ̀yàn tó mọ̀ yẹ fún un sáyẹ̀rọ amẹ́lì yàrá àdáyé so gbogbo sẹ́rẹ̀ ọwà lọ lórí ìyẹn nígbà tó bá ti pààtì nínú ọ̀rọ̀ yóò pààtì mú bẹ̀rẹ̀ fún oníwà àkàlájà owó abúdá awúdú wà bùn máa já abúdá awúdú àti ìdùn máa já àti nàṣáyí lọ́gbàá wa kọ́sọ̀ ni ìgbé nínú sẹ́tì yẹn fara ṣe o ìrùn ni wọ́n kọ́ ṣèṣirò fún yẹn fún ẹ̀mí nàìjíríà ìyìn yẹn kọ́ rí pé à ìrùn rè ọlọ́run jẹ́ afá ṣe o. ṣùgbọ́n pa interaction pẹ̀lú àwọn èèyàn ìtọ́ba mẹ́jẹ lọ ní ẹgbẹ́ tá a sọ àdìtú wa ni sọ yìí Muslim látọ̀dọ̀ Abdullahi Mas'ud oníbi sọ́rọ̀ sọ́rọ̀ láàrin sọ́rọ̀ sọ pé agbọ́n máa rí kúgbọ́ ọ̀bẹ́yìn náà ti yọ́ mẹ́lẹ̀ sí yára ti fi dímà àkọ́kọ́ tí wọ́n kọ́ sí dájọ́ láàrin àwọn èdè ní ẹjọ́ ìlàjìyàmà oná ní ẹ̀jẹ̀ ìtọ́bá méje lọ ẹ̀ńtọ́ pààyàn ẹ̀ńtọ́ bàjà toríkì ara rẹ̀ kan fi gé àti tó fi wọ́n kọ́ yanjú náà àníyàn sáà ń sàlàyé ilé ọ pàtàkì pọ̀ ìyá bẹ̀ ọ̀pọ̀ lórí wa lọ. lẹ́yìn eléyìí ni ọ̀rọ̀ ti àlàáfíà ipò ni wọ́n kọ́ yanjú nínú gbogbo ìdẹ̀kùn tọ́lọ̀ ń ṣe fún yàn ọ̀rọ̀ ìwà nù tírímìlì súná nù tírímìlì àbáwọ̀ àlùbáyé sọ wípé àdìsọ̀fẹsẹ̀ nílẹ̀ yìí látọ̀dọ̀ Abu Hurairah ó ní òṣìṣẹ́ ọlọ́run sọ́nà lọ́wọ́ àlùsọ́ àgbẹ̀ pé inna awwala ma yus'alu anhu yawm al-qiyamati ya'ni al-'abdu min an-na'imi an yuqala lahu alam nusihha laka jismak wa nurwiyaka min al-ma'i al-barid ọlá àníbi ọ̀sán lọ́wọ́ àlùsọ́ àgbẹ̀ pé àkọ́kọ́ tí wọ́n kọ́ bí lọ́wọ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn nínú ìdẹ̀kùn ọlọ́run tó ṣe fún un òun náà ní pé ọlọ́run bá lè tó bí pé táà fún ọ lálàáfíà bì táà jẹ́ kára rẹ ọmọ ta tó ní kébé kí ló fi ṣe. táà fún ọ ní omi tó tutù mu nílé ayé tọ́n bá jọ rẹ̀ tí ń kí ló fi ṣe. <laughs> abẹ́rẹ́ ìdíkòrí ọlọ́run alẹ́ ìjọba ọlọ́run àti àlà àti ìrọ̀ra ọlọ́run tá à ń lò ọ̀pọ̀ rẹpẹtẹ ọlọ́run kàn ní kòrò náà wá kan kòrò náà wá kọ́ alọ́gbọ́n ni tá à ń ríra wa tá à ń bọ́ra wa lọ́wọ́ tá à ń jímọ̀ra wa tá à ń kíra wa tá à ń lọ mọ́sálásí àìdí ń kírun ní lọ mọ́sálásí lásìkò tó wù tá à ń ṣe ìdìgáàbò tí ọ̀sẹ̀ tí ó ju wa lọ tá ń gbá ìrọ̀rùn tá ń ti tàrọ̀ wéè àdẹ́jọ́ kí àdẹ́jọ́ ní kí kálukú kí látòkò tó kòrónà wá dé wá di gbogbo àwọn nǹkan ìyẹ̀ bí tẹ́kìn ẹ̀tí ọ̀sẹ̀ lọ́kíáwó kòrónà tẹ́ sọ pé ó yọjú ní China abẹ́ẹ̀kọ́ ni kì í ṣe gbogbo ilé ayé ló ti yọjú bá ṣe gbogbo ilé ayé kọ̀ọ̀kan ti yọjú gan tó lọ rẹ̀ bá ti jẹ́ abúlé kẹsẹ̀ ní China àwọn ah, eh. tóbi àwọn náà ní largest population in the world àwọn ẹni largest population in the world wà lórí ilé ẹ̀dẹ̀ lọ́wọ́ kí wọ́n aláfẹ́ ti fọ́lọ̀ àmà tó ìdẹ̀ fọ́lọ̀ mùsùlùmí mi ọkàn fi táì ọkàn fi táì pé ah wọ́n ti ní àmọ́ máa bá a lọ́mọ <laughs> ọkàn wà fi táì di ọdún ẹlẹ́yìn <laughs> sọ́jú mi bó ti gbé ó ti gbẹ́ nìkejì lọ́dà àtọ̀tọ̀ ní ẹ̀kọ́ ọmọ yẹn pé kùnrin láàbẹ̀ lára ẹ̀ṣẹ̀ alábàtà ni wà ó ẹlọ́sàánú wa o àwọn ẹlẹ́ àwùjọ ẹ̀wọ̀ ní ìjẹ́ mọ́ ẹni káwọn ti gbẹ̀mọ́ mú ẹlọ́sìnkẹwọ̀ ti ń bú ẹlẹ́ àjọjọ ẹ̀tòmí ẹtí máa ń lọ́ọ̀ká lẹ́rìí àti àrí ìkẹ̀kẹ́ lára rẹ̀ èdè ara fi mọ́ lórí ẹni ọ̀dá nìkan fi àdájọ́ àmọ̀tẹ́kù ẹtọ́ ròyìn àwọn àmọ̀tẹ́kù ti ẹ̀dùn báyìí ètò orí tó kú lórí tó ti lè orí tó dárí bá tó wọ́n sábọ́dọ̀ gbòmú ẹ̀ẹ́tẹ́ kí mẹ́ ẹ̀jù lẹ́yìn ẹ̀rọ àrẹ ìgbúrẹ́ ẹ̀yìn náà gbóni mọ́ tí a fà wà kẹ́kọ́rọ̀ tó mọ̀ ọ̀kẹ́ ìjọ ìbìlì bàyájì Abdurrahman ìjọ ìbìlì bàyájì ní ìjọ ọba ń yíga nígbà ń sọ̀rọ̀ nígbà ń sọ̀rọ̀ ìjọ kan tá tó òfin ọgbà ẹlẹ́ kó òfin ọgbà ẹlẹ́ gbogbo orí sákùsàkùn náà ní gbogbo orí sákùsàkùn ilé ìsẹ̀rí àfẹ́ ẹ̀ àfẹ́ tó fi ọgbà ẹlẹ́ àtẹ́jú òfin ọgbà ẹgbẹ́ bá fi má sì bo dajì náà ojú rẹ̀ bí alùpàdé tó di àfẹ́ ọgbà ẹlẹ́ ìtura sí ẹ̀ kọ́lá kọ́sà ni wọn kọ́lá wà á lé lọ́wọ́ kọ́lá wọn jà rí bẹ́ẹ̀ mọ́ ọ̀la tó yọ ọlọ́run láàánú rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ti ṣe kìlọ̀ gidi fún wa ipe àgbọ́dọ̀ máa rá àsìkò láre àtìgbọ́dọ̀ máa lu àlàáfíà nílòkulò àlàáfíà tá à ń lò yìí èdè bí ó ṣe máa rí lọ nìyẹn èdè bí ó ṣe máa rí lọ nìyẹn Ànábì sallallahu ìdẹ̀kùn ọlọ́ọ̀ méjì kan bẹ́ẹ̀ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn wọ́n ṣòwò sọ́ọ̀sì lórí ẹ̀ ilé ọjà ti jẹ́ wọn lórí ẹ̀ wọ́n ti sílò kò lọ opportunity yẹn ní jẹ́ gábùnù tọ́ba lọ rajà ọjà tọ́ra ẹ̀kọ́ ọ̀rọ̀ one thousand ọmọ ìlú wa jẹ́ ẹ̀rọ gbà one thousand rẹ̀ gbé o ilẹ̀ ọ̀rọ̀ ayé seven thousand lélẹ́yìn bẹ́ẹ̀ ni díje ní nǹkan kan ní ọ̀nà bá fowó lé lóòótọ́ bí ọba yàtọ̀ sí one thousand pound gábùnù nínú sẹ̀ríà ọ̀tàn ọ̀dẹ ní ìpẹ̀lẹ̀fẹ̀ kó ti kọjá ńlá nínú sẹ̀ríà òde lọ kóòtù kó kílé wọn padà five five tọ́ba tà fún one five ó lọ agbárí fún ọ ní ojú ìkọjú ìwé ìtọ́ta fún ti tà fún ọ̀tà pé ara òkú gbáà ni ó. gábùnù nìyẹn àníbi ọ̀sán àtàrà tuntun ní ìmọ̀ta ni màgbóhónú ń fìhì máa kẹsí irú mi nà nà. ìdàkùn méjì kan bẹ ọlọ́run tó fẹ́ dà tọ́jà yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ti ṣòwò ṣọ́ọ̀ṣì lórí ẹ̀ ti bá wọn àtàrà òkòtò lágbára tó pọ̀ jáde ló ti bá wọn ìlera àlàáfíà àti kájé yóò jilẹ̀ kọ́ máa jẹ́ tí ó ṣe àsìkò tí wọ́n wà ní ọ̀dọ́ àfikọ́ ọmọ ọdún sáré mọ̀ kọ́ ọmọ sáré mọ̀ kọ́ ọmọ sáré mọ̀ kọ́ ọmọ sáré mọ̀ àtùkọ́ ń bọ̀ sí ìdìbò ìdìbò bá tẹ̀ lọ fẹ́ sáré mọ̀ gan àdínkì kan bẹ tí ọ̀fẹ́ sẹ́yìn rẹ̀ nípa tí ń gbàdé bá di lẹ́nu jẹ mọ̀jìbínà tó ń mọ̀kùdílà ìmọ̀ bọ́ba ti lọ́mọ nílẹ̀ tó ti ń yàwó lẹ́gbà bá ní ìyá àdìwá ìyá àti lóòdì wàhálà ẹ̀ṣẹ́ wà káwọn ọmọ ẹlẹ́gbà lọ fún wọn. bí ẹ bá ní wọn náwó yọ ọ̀dà aláhùn yọ ọmọ ọ̀gá àtúnwò tó ṣe sílé gbọ́dọ̀ wọ́n dábì mọ́ sọ̀rọ̀ jù lálẹ́ bí ìgbésọ̀ bá jẹ́ náwó àwọn tẹ̀yà ní tó ní wá náwó àwọn ọkùnrin dábà ti wà nílẹ̀ so àsìkò tí ìyẹn ní àlàáfíà yẹn lò dáadáa kó tó di pé àlàáfíà ní ibi tí a bíà yóò di tí ò ní jọmọ́ tí ò ní tó nǹkan tí ò ní tó ti tẹ́lẹ̀ wọn àsìkò tó lè fi jẹ́ àdùkú ìsẹ̀mí ilé láìsẹ́ àsìkò tó lè lọ ájì lọ kó tó ní gbogbo jẹ́ rẹ̀ nísanwó rẹ̀ gan-an òlé gún bàálù ọ̀sẹ̀ ìgbẹ́ ọgbà kọ wọlé àti ọmọ àpapọ̀ ọlọ́gbọ̀n ọlọ́gbọ̀n lókù àsìkò tó lè gbàwẹ̀ gbàwẹ̀ àsìkò tó lè kírun tó yẹ náà sílẹ̀ àti tó lè tó kó dídé kọ̀ọ̀rán kà á ẹlòmíràn pẹ̀lú ajé ìkéde bójú ló ń jùmọ̀ lọ́rì kùránì ńlá tó tóbi bẹ̀rùkùbẹ̀rùkù tí a tó ẹ̀ tóbi tọ́ra lé àìmọ́ tó wájú ìjẹ̀lẹ̀ tó wájú ó tó ní kó jẹ̀ tó ń lè ohun rẹ tó ń fi kùránì tó bá pọ́tì fún ọ kà á sínú kiri kan torí ọlọ́run lè gbé kọ́ pẹ́ láyé ọjọ́ tó gbígbọ́ ló kù sọ́kàn wọn tí ó wà máa mú brain yẹn sharp. àpò olórin sọ pé yẹ̀sọ̀ rólífà sáàtú olùsàlá àmọ̀ ti wálé bá kọ́ fàkẹ́ ìfàtàrà tó lásàlá àmọ̀ ti yẹ bọ́ àlù يرد لفتى بعد اعتدال وصيحة ينوء إذا رام القيام ويحمل ó ní yẹ tó rú nífàtà kò sọ máa tẹ̀tẹ̀ délẹ̀ kò sí ọ̀dọ́ kankan tí ò ní máa dùnmọ́ túlù sàlámàtì kọ́ máa lálàáfíà lọ lọ lọ ṣùgbọ́n náà ọ̀dáyé rẹ̀ wà nípa àkọ́ ó sì gbẹ́ kọ́ pẹ́ láyé ọ̀sẹ̀ ń dì ìfẹ́ fàkẹ́yì bá tara túlù sàlámàtì ẹ̀bọ̀ alú bóò ni àlàáfíà yìí lọ pẹ́pẹ́pẹ́pẹ́ bóò ni ṣe máa sọ̀yàn yìí ndọ́ọ̀mà yàrá òdòlé bàtà bá àdá àti ìdá àlè wà sí ìhàdì lẹ́yìn ìgbà tó dúdú tọ́ egun rẹ̀ náà tọ́ ọba fẹ́ láyé ọmọ wà á tẹ̀ tí wọ́n gbàgbọ́ náà kọ́ ni ó ní sí ìbẹ̀rẹ̀ ẹ̀rún tó ti rùkú kalẹ̀ ó ti ẹ̀kan wà rúgbọ́ rẹ̀ yìí kódà bí ẹ bá fi ọjẹ ìmáàmù nínú ṣẹ̀ríà tó bá sí pé màmù ní ọ

kọlọ wù mẹ ní masáìlì sọlá ọba mẹ bá a ti máa so ìmáàmù fi sọlá dìde ṣùgbọ́n wà á wá bí táàtì ẹ̀bùrà pẹ̀lú májèmú ti bẹ fún mọ́mú ilé pàtẹ àwọn ilé ìlọ́dọ́lájú ìjà ní fúlà gbẹ́mìnì mọ́mú ẹ̀mí mọ́kọ́ mọ́dọ́lájú bàbá mi ló nílẹ̀ bàbá mi lọ́kọ́ mọ́dọ́lájú àwọn kẹ́tì jàjàjà wọ́n ti lọ láàrin òru wọ́n ti tùpá àwọn mọ́dọ́lájú látùtà ah ilé ọ̀gọ́rú ẹ̀rí ìrìrú ẹ̀rẹ̀ èmi náà wọ́n kẹjọ wá bá o ọba náà nítorí jẹ́ńjà àti mọ̀mú mọ́sálásí àà téèyàn bá ti lè dé ilẹ̀ yìí wọ́n kọ̀ mọ́sálásí tí kò sí ti ẹ̀mọ́ nínú ṣẹ̀yà ó ti di wákù ó ti di tọ́lọ́n ó ti di tọ́lọ́n tọba ti lè mọ́kàn tó ti dà ní ẹ̀tọ́ ilẹ̀ yìí mọ́sálásí wọ́n pọ̀ sí ó ti di tọ́lọ́ kéde tó lè gbà padà mọ́ kéde tó lè ta mọ́ àwọn àbáfẹ́ sọ̀rọ̀ yìí pé tó bá jẹ́ sí abúlé kó ló ti fi nǹkan wá tẹ̀lé gbọ́ àwọn abúlé kó náà ti kú bẹ́ẹ̀ kò sí ìrẹ̀rẹ̀ ní lọ́mọ́sá láti mọ́ ìjọlẹ́tọ̀ kẹta kẹfì ọ̀rọ̀ àyè ní ìdíjú ti àwọn mẹ́sàn pé rárá kó wúlò ló ń tọ̀ gbà ìrò pẹ̀lú ẹ̀kẹ́ kọ́kọ́ wà lásán nígbò tèmi àná sọ pé fara mọ́ tí wọ́n tà fún wa dọ̀rà mí. sí pé gbọ́dọ̀ wà lórí ọ̀rọ̀ ọkọ̀ lórí ọ̀rọ̀ mọ́sálásí mọ́sálásí ìdíje ẹ̀kú mọ́ gbogbo àwọn tó ti sáájú jẹ́ ti bẹ̀rẹ̀ mú sọ́wọ́ bí ọlọ́run jẹ́ ti a máa sàdó àkọ́nà wọn gbàbọ̀ wọn náà ni kọ́lọ̀n kọ́ gbàbọ̀ wọn kọ́ sàwọ́dúgbò fún wọn kọ́ sàwọ́dúgbò bá wà náà àjọ máa ṣe lájọ àrí anábì sallallahu alaihi wasallam sọ pé yusalluna bikum fa in ahsanu falakum wa lakum wa in asa'u falakum wa alayhim ẹ̀yọ́ ma balada bí ẹ̀sẹ̀ yọ́ ma jẹba ọ̀ ìmọ̀ lọ́tí a ma tapẹ̀ ẹ̀rẹ̀ bọ́ wájú tọ́ bá fi gírí mọ́nkáì ìgbéraga tọ́ bá fi kí lùbá wọ̀nyẹ̀ wọ̀nyẹ̀ rùn gírí mọ́nkáì ló fi bọ́ wájú àìgbé lọ́yẹ ájú èmi náà ni mo tó bẹ́ẹ̀ ọ̀sọ̀rọ̀ ẹ̀dà rùn tààjú ìjọra ẹni lójú mọ́ bá fẹ́ jẹ́ yìí ẹgbẹ́ kárí àwọn ẹni ọlọ́run máa ta fún mi àbàbá máàlù kọ́nà kọ́kọ́ ọ̀rùn kẹwọn kó tó lè ní wọn pé ẹ ṣáájú kírun ètò kí wọn lè ṣáájú ìmọ̀ orí à wọn ti gbójú ilẹ̀ ah, nígbà wọn wá láàrin ah, ní òkè òkè ní gbogbo àwọn ilé ìbàdàn ṣùgbọ́n a bá lẹ́rẹ́ nìkan pé àìwọ ah, yìí ẹ̀kọ́ ọmọkùnrin àyìn kára ọyá bọ́ wájú wọ́n ti kì mí wájú kí èsẹ̀ ẹ̀ka sí ìṣẹ̀lẹ̀ yìí wọ́n kàn sọ fún ọ pé ìdásọ̀ lẹ́sàbí náà ti bàkátì wọ́n ti kí ní pẹ̀lú àwọn ènìyàn wọ́n ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ àdìsí yóò sọ́nà bí mo sọ ìfọ̀ wọ́n tẹ̀sí wọ́n tẹ̀lẹ̀ àjà ọ̀lẹ́ńbẹ́ nu wọn o ẹni tó ní bùkátà sí ìfẹ́ ọkàn ìjà kí òun ń lọ bí ìfẹ́ wọn bẹ́ẹ̀ nu wọn o wọ́n ṣe ṣe ń fúfú yàwó ni wọ́n sọ fún yàn bó ṣe ń fúfú yàwó bí wọ́n sọ fún yàn. àti ilé wọn ni o kì í ní má dùn láàárọ̀ bí ní kò sí fídíò ìpínlẹ̀ yòókù ọlọ́run ti gbọ́n wọn lánìí lórí ilẹ̀ yìí wọ́n sì láti yọrí dáadáa tó yìí kúmọ́ láíláí náà mọ́jọ kúmọ́ láíláí. ìmọ̀ fún ọ̀jẹ̀ mọ́mù bí kankan fún ọ̀jẹ̀ mọ́mù mọ́sálásí kankan ọ̀jẹ̀ mọ́mù ìlú kankan. àwọn jẹ́ jẹ́jẹ́ ń jà àti ń sọ̀rọ̀ àfúgbà síra wọn pàtílíkà bu yúùtù rún káà ó yàtọ̀ bọ́lá mọ́ ilé wọn ní ẹlọ wò ó ó ti dábúrú nítorí àbùsùn ní àti sọ́lọ́ kìí ṣe pé wọn kó ní ẹbẹ̀ ilé wọn kó mẹ́ ẹwọ ọmọ wọn bó ṣe rí ẹwọ aya wọn bó ṣe rí ẹwọ ọmọ ọmọ wọn bó ṣe rí afẹ́ bá jẹ́ pé ń bọ̀ ọjọ́ jẹ́ pẹ̀lú dáadáa ó sì ń ṣe bá dáadáa àwọn ìwà yìí mọ̀ mí bẹ̀ báwọn wọ́n mọ̀ sí àdìkì wọ́n mọ̀ sí àdìkì nígbà wọn táwọn náà fi túmọ̀ ń jókòó ni wọ́n mọ̀ sí àní mi nù wọn gbàtà àwọn àbáwà kòwó jọ ìgbàfẹ́ dáàbọ̀ ni gbàtà ẹ bá pawó jọ nínú tí a sọ fún wa tí a bá pawó jọ tó wọ́n pọ̀ tó ṣe ń gbẹ ó náà lọ sọ̀rọ̀ ó ti wọlé o ó sì máa fẹsẹ̀ gbà ìṣúra àkọ́ yìí bí ẹni ìgbà tí ó yẹ wọn lọ́ra kiri náà ó ti máa ṣàtìlẹ́. ìdí abá fún bẹ́ẹ̀ ni kò ní gbèdúlẹ̀ pa tẹ́lómi ò ti kọ́kọ́ ka tí ó ti kọ́ sàkún àwọn kan tó wọ́ sápò ìjọba ti kó sáájú àfẹ́mí kan owó ah, owó oní ọ̀sọ̀ kó owó àpò fún rẹ̀ ẹ̀dín wò fún owó àpò kan yọ ọmọ ọmọ lọ́pẹ́ yọ ni ọmọ dámì lẹ́gbọ̀ bá tó wá lọ yọkàn lọ́ka lójú ìta àtọ́ lánàá ló ń gbà ní gbéra wọn tí kò gbé ìtara làwọn táwọn gbà wọ́n ní a owó ránṣẹ́ sí àfáà ní àfáà kan wọ́n ti náà gbá fi ránṣẹ́ sí i ìgbà mi wọ́n lè dìde ní wọ́n tó fún ogun àwọn ẹ̀yọ́ ìgbà mi sáré lọ sí gan wọ́n bá dìde ní ẹ̀ wọ́n bá fowó ránṣẹ́ sí tó ẹni tí wọ́n fowó ránṣẹ́ sí ní sọ fún wáyé ìgbè wáyé ìgbè ní wọ́n sọ fún ẹni tí wọ́n fowó ránṣẹ́ sí ló bá jọ bàbá àgbẹ̀ alùpùpù láyé bí o ṣe wọn jẹ́ ní ìjà ní ìjà ní ọmọ ní afún yín o. ọ̀pá ah, ìyẹn pọ̀ tó bá fún yọ ń bẹ̀ lọ́wọ́ tó kù ìtọ́ wá fún gan o tó wá gbé ìtọ́ yọ lẹ́yìn lọ ìbẹ̀rù ọlọ́run bá dé bá lóṣù tó a tó tó mọ̀ òjò tàwa yìí kó wàá mọ̀ tí a yọ nǹkan gan tó wàá fẹ́ ta èyí bàbá bẹ wá fún o tó wá ju ń jogún lẹ́yìn ìgbà náà ní wàá jẹun tó ìfọ́n ti ẹ̀fẹ́ jùmáyé فخلف من بعدهم خالف ما أداء الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا nígbà tá a fa ju wí nígbà tó fẹ́ tó tó tásìkò ọlọ́run tó wáyé kọ́ lọ pé ẹwàjá lọ sí ìlú tàbí lórí náà nǹkan ẹgbà tí lórí náà ṣe ọjọ́ ọjọ́ kójú ní ó sí abọ́ ń bẹ́ ẹ̀ sígnẹ́sì náà ló bá lọ́dọ̀ lọ ẹwù títóbi ọlọ́run àwọn tó ṣe pé tó bá ń bá wọn sọ̀rọ̀ àbóhùn jókòó sí wọn àbóhùn gbọ́ lẹ́nu ìgbẹ̀wọ́ náà rẹ̀ ní òtùmọ̀ ilé fún ó lé lọ́dọ̀ bàbá ń bá wọn nígbà tí wà láyé kọ́nà kókò ọ̀kẹ́ wọn nínú kọjá pé ọkọ̀ yìí mọ̀tọ́ ọmọ tẹ̀lẹ̀ àti tí bẹ́ẹ̀ bọ́ lọ́nkà tí yóò sí lọ́kà ẹ̀tẹ́ kọ́ wà lára rẹ̀ kò sí èmi ọ̀dọ́rí ti má rí kan lómìnir ẹ̀kọ́ nínú kọjá pé nǹkan kan sí ẹ̀sùn tẹ̀lẹ̀ lẹ́ẹ̀kọ́ tẹ̀sùn gbàgbọ́ yìí àbí inú tẹ́rà ní ìbẹ̀wò náà ìjọ kan wọ́n láwọn kó wọ́n láwọn kó páànù bí kan wọ́n fẹ́ fi ṣe ìdìkan lódódó ní sùn wọn láwọn ti fi kó fáwọn bẹ́ẹ̀ ti pẹ́ àwọn tẹ́ra pé ìdáwọn owó rẹ̀ kà òkè kọ́ra lẹ́nu wọ́n láwọn bá ti débi kíkà ní àwọn tó kà wọ́n láwọn bá ti débi kíkà làwọn bá ní wọ́n lọ kó páànù wa lọ́wọ́dì òní ọ̀la kí a ló ṣe páànù bí a kò ṣe ọlọ́dọ̀ rẹ̀ àmọ́ náà ni <laughs> Yóò àkókò àjọ náà ní pé kí wọ́n máa fọ́jọ́ kí a ló di ìgbà ọkọ̀ àdúgbò pàdé lọ. Láti tapá lọ. Wọ́n ní olóhùn wá ibi tí wọ́n lọ́gá ẹni wọ́n lọ́mọ àwọn ọmọ ju ìgbẹ̀rún sí lẹ́nu. Ló bá sáré sáré ọ̀rọ̀ àwọn fáàlù kan wá. Kò pé táwọn ṣùgbọ́ àgbéjọ́ sáṣe ìjọyọ̀ pé àdúgbò lọ́dọ̀ ọlọ́gbẹ́ àkàrà díẹ̀ fún láti wọ́n lọ́lọ́ lọ́wọ́ mọ́ ti bẹ̀rù sí lẹ́yìn ìrímọ̀ lọ́wọ́ ẹ̀wọ́ ti tóbi ọlọ́run báwo ti lò gbèsè ayé inú wọn kọ́lọ́nkọ́ gbàgbọ́ wọn kí wọ́n bá ṣe tó kù díẹ̀ káàdùn kọ́lọ́nkọ́ sàbójúkọ́ fún wọn ìbí àti tọ́kọ́ sójú ẹ̀ kọ́lọ́nkọ́ sí àdìpẹ́lẹ̀ ẹ̀sọ́gbélé wọn lórí fún wọn ọ̀là ti tóbi láti kọ́lọ́n dákun kó fún aná làkùnrin kan dáadáa ìbẹ̀yẹ láti oṣù ní sàlá bísímìlá. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا واجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار